سورة الجمعة بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. yusabbihu lillahi ma fi samawati wa ma fi al-ardi al-maliki al-quddus al-aziz al-hakim. gbogbo ohun tí ó wà ní sánmà àti ohun tí ó wà ní ilẹ̀ ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba tí ó mọ́ alágbára ọlọ́gbọ́n. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين òun ni ẹni tí ó gbé dìde láàrin òjíṣẹ́ kan nínú wọn tí ó ń ké àwọn ááyà rẹ̀ fún wọn tí ó ń sì ń fọ̀ wọ́n mọ́ kúrò nínú ẹbọ ó sì ń kọ́ wọn ní tírà àti ọgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti wà nínú àánú tí ó fojú hàn síwájú. wa akharina minhum lamma yalhaqu bihim wa huwa al-azizul hakim. àti àwọn mìíràn nínú wọn tí wọn kò tí ì lépa bá wọn àti pé òun ni alágbára ọlọ́gbọ́n. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. èyí jẹ́ oore àjùlọ ti ọlọ́run a sì máa fún ẹni ó bá fẹ́ àti pé ọlọ́run ni olóore àjùlọ tí ó tóbi. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين أبيري àwọn tí a fi tírà ó dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ kẹ́tẹ́kẹ́tẹ́ tí ó ru ẹrù ìwé àpèjúwe àwọn ènìyàn tí wọ́n pe àwọn àmì ọlọ́run nírọ́ kò dáa ó burú jáì àti pé ọlọ́run kò ní í fi ọ̀nà mọ àwọn alábòsí ènìyàn. قل يا أيها الذين هادوا إن زعمتم إن زعمتم أنكم أولياء لله الناس فتمنوا الموت فتمنوا الموت إن كنتم صادقين sọ pé ẹ̀yin yẹ̀húdí tí ẹ bá ní ẹ̀rù pé ẹ̀yin nìkan ni ọ̀rẹ́ ìmùlẹ̀ ọlọ́run ju àwọn ènìyàn tí ó kù lọ nígbà náà ẹ tọrọ pé kí ẹ kú tí ó bá jẹ́ pé olódodo ni ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين wọn kò ní tọrọ rẹ̀ láíláí nítorí ohun tí ọwọ́ wọn ti tì síwájú àti pé ọlọ́run mọ àwọn alábòsí. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. sọ pé dájúdájú ikú náà tí ẹ̀ ń sá fún kí ó lè yín bá lẹ́yìn náà a ó ṣẹ́rí yín lọ sí ọ̀dọ̀ ẹni tí ó kọ̀kọ̀ àti gbangba òun yóò ṣe ìròyìn iṣẹ́ tí ẹ ṣe fún yín. يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون ẹ̀yin olùgbàgbọ́ òdodo nígbà tí wọ́n bá pe ìrun ní ọjọ́ jímọ̀ ẹ yára lọ síbi ìrántí ọlọ́run ẹ fi rírà títà sílẹ̀ èyí ni ó dára fún yín tí ó bá jẹ́ pé ẹ mọ̀ nítorí náà nígbà tí ẹ bá parí ìrun náà tán ẹ túká sí orí ilẹ̀ kí ẹ sì máa wá kiri oore àjùlọ ọlọ́run kí ẹ sì máa rántí ọlọ́run púpọ̀ kí ẹ lè jèrè. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. àti pé nígbà tí wọ́n bá rí òwò kan tàbí ohun ìdárayá kan wọn yóò dà lọ síbẹ̀ wọn yóò sì fi ìrẹ́ nìkan sílẹ̀ ní ìdúró. sọ pé nǹkan tí ó wà ní ọ̀dọ̀ ọlọ́run lóore ju eré ìdárayá àti òwò ṣíṣe lọ àti pé ọlọ́run ni olùpèsè tí ó dára jùlọ.